بسم الله الرحمن الرحيم وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وقد قال الله سبحانه وتعالى في سؤال المسلمين أدرى في الفيديو النبي صلى الله عليه وسلم ẹ̀sọ́rọ̀ máa gba máa jẹ́ kẹ̀ fún wa aláwọ̀ àwọn àtàlà ń dọ́kọ̀ ìrọ̀ ẹ̀sẹ̀ bá ní sàlẹ̀ kó kí á nàbí bá ní sàlẹ̀ kó ọ̀la rẹ̀ àti àwọn adé rẹ̀ àti àwọn ọ̀ṣábà rẹ̀ jáwà náà wà ní ọjọ́ déyìn òní ó pẹ̀sẹ̀ láti fi ràyà ọlọ́run ọba fún olùyàrá rẹ̀ déyìn òní agbára tó láti fi ràyà ọlọ́run àdáyàlá fún ìyàrá rẹ̀ àbí kí wọ́n pàdé ẹ̀rẹ́ tí ọ̀sẹ̀ wọn pàdé ẹ̀sẹ̀ wọn pàdé rẹ̀ o kí wọ́n pàdé ẹ̀rẹ́ tí wọ́n làgbèsè fáàkù àlẹ́ dákòjú àlàbẹ̀ wọ́n làjà kò sọ̀rọ̀ wá sàrò àpèjì ká lówó ọkọ wa kó jẹ́ pé tá a máa sọ yọ máa takò tá a máa ṣe ní tá a máa ṣe náà yọ máa takò nǹkan tí a máa sọ jáde lẹ́nu wá sàrò ọwọ́ àlára wa àti ọ̀rọ̀ pé a jẹ́ àwọn ọ̀gá orin ni má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wọ́n fún wa bẹ̀rẹ̀ lórí fún wájú ẹ̀ láti bí a jẹ́ àwọn má jẹ́ àgbà bẹ̀rẹ̀ ní níwájú ẹ̀ lọ́jọ́ fún ọ̀sọ̀ rẹ̀ ìdá àwọn afúnilẹ̀ ìdájọ́ àkọ́kọ́ wa mọ́tà àbájọ́ ìgbọ́dọ̀ àti ẹ̀fẹ́ lọ lọ́jọ́ fún ọ̀sọ̀ rẹ̀. لا حول ولا قوة إلا بالله ní ìjẹjọ àbáwọ̀kọ́ لوري تم وجود كل شيء سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم كل من كان عدوا لجبريل فإنه نزل على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين akọ́kọ́ náà bá ìtọ́sẹ̀ náà àlọ́sà sọ́lám àti gàbílám ní sọ́lám apáta lè ní ọba sábò lórí àti bí alẹ́ ìjẹjọ akọ́nà àpá àdìlá kristo àwọn ìyẹ̀wò pẹ̀lú wọ́n náà sọ́lám báwo ó bí àwọn nǹkan mẹ́rin ìwáyà tuntun nǹkan máa mú àti àyè náà. واحد هو هذا المفهوم الشاعري بالأمم كان مناظرة ومجاوبة ومناقشة ومحاورة جرت بينه وبين هؤلاء عمر من وقع غيره ترمي يتعجب من تصديق التوراة في القرآن ومن تصديق كلمة التوراة سواء ما تقول بعد كل ما هو ما تعرف ما كان sẹ́tù kàkúrẹ́sẹ̀ báyìí nínú pàtó kàtà wọ́n tó kí wọ́n gbé sáwọn yóò pa àdúgbò ọ̀rọ̀ wá ní bí mo ti wá báyìí kí lè rí ìbílẹ̀ wọn à lẹ́yìn tá àhà mi ní àbúkádì Muhammad náà hàbù ìrẹ́yìn náà bẹ̀rẹ̀ pọ̀tẹ́ tá a lẹ́yìn nínú àwọn tàbí àdàbí wọn máa ra wọn máa lọ́rùn ìkó jẹjẹ máa ní ìdókò ṣe fún ìlẹ́wọ̀n kìí ṣe pé mo wá sí ìkó lẹ́yìn yìí wọ́n kà wá bí nìkan kan tí ń ṣe ilé pẹ̀lú ọ̀rọ̀ yìí. tàwọn á fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí pẹ̀lú ẹ̀ ní làwọn ní àdìsọ̀rọ̀ ẹ̀nu kúrò àti ìlọ́wọ́ wa. ṣé mo wá kà ń gbà mí ọ àbáyọ̀ wà lẹ́yìn rẹ̀ káyì. bọ́n ó sì kí àtìyí bí àtàbí àtàbí ọlọ́dún ìfọ̀fẹ́ ìgbìyànjú. ṣé bàbá nàìjíríà sọ́yìn wẹ̀ wọ́n máa ń wúlò ara wọn ẹ̀dọ́jọ́ kan wọ́n bá ní ẹ̀dá lóhùn á ń ta àlámùnà ìwọ náà ní làbá pàdé ọ̀dà yìí tó ní sọ̀rọ̀ ẹ̀ ọ̀gbọ́n yìí tó ń lò àgbẹ̀bí ọ̀rẹ́ ẹ̀ ló wà yóò ti ọ̀rọ̀ yìí. ṣé ẹ̀jẹ̀ kíkà ló sọ̀rọ̀ ẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ ẹ̀ ẹ̀jẹ̀ àgbàgbọ́ nígbà tó náà lọ lọ́ta wà lọ́rẹ̀ na mutaifa malaika wani yuridu malaka ya ti shida wa tara wal harb ẹjẹ kò bí yíyan bí òkú bí wàhálà ẹ bá pàtẹ ẹtì bọ̀ lórí ẹ mú bí ẹyá dùn ní ọmọ fẹ́ràn. táwa ni àwọn náà lọ́rẹ̀ náà lè ká ọ nìka ìwé ẹjẹ ìwé ìrọ̀rùn náà wá ìwọ́n mọ́tò wà abẹ́ ọ̀fẹ́ kuma wà ní táyé náà méjèèjì jẹ ọlọ náà wà ní ẹwà rẹ ní sọwọ. mọ́nà àdá jìbìrì wà sálámà mẹ́kàí lẹ́yìn tàbí ní mẹ́kàí wà ní jìbìrì. ẹ ń bá ojú lọ́tà tọ́wọ́ rẹ̀ ní mẹ́kàí lọ́rẹ̀ ó ń gé ètò ń ṣe ọ̀rẹ́ mẹ́kàí ẹ à ẹni tani lọ́rùn o alikọ́pù wa yìí o kàmá kọ́lá ti nà kọ́lá àbẹ̀nà àbá rọ́bì yà lọ́kà lọ́ alikọ́pù wa kọ́lá wà bá nkọ̀rọ̀ mọ́ra wọn bó ti kékeré náà wí wípé lábàdàn lè fàṣẹ hali yóò hàbẹ̀rẹ̀ wà tẹ́ńṣù bìyí alẹ́ fúrúmà. tí ọkùnrin tọ́ba jẹ́ pé sábà bí súnmọ́bìnrin tó súnmọ́bìnrin ó lóbìnrin yìí fi di ẹni tí obìnrin tọ́yàn wá jáde látàyà rẹ̀ sẹ́ni tọ́mọbìnrin ìbálọ̀ rẹ̀ fi omi ìfúnlọ́yàn ṣé gbogbo àwọn ìran ọkùnrin tó ní sábà bí jáde omi ọ̀yẹ̀ yìí náà tó náà ọmọ tí wọ́n ń lọ́yàn ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn nínú àwọn ìran ọkùnrin náà àwọn pápá àpàdé ó lè pẹ́ dáadáa lórí pàṣẹ àpapọ̀ wípé wà fún màá dùnkù láti àwùjọ àdàpọ̀ kọ̀sọ̀ wípé wà àbá òkú àlẹ́dínà àgbọ̀rú àwọn omi ìtajà rẹ̀ sọ̀rọ̀ dàpọ̀ àwọn àbá àbílà lábàtú lè fàṣẹlì kí n túmọ̀ rẹ̀ àbá yìí wọ́n pẹ̀ kí làlá lẹ́nu láàyè láàyè ọwọ́ adé àwùjọ yìí. ìyáálé wọ́n wá gbọ́ màkà wá ọ̀dọ̀ rẹ̀ kọ́ màá fún lọ́yà ọkọ̀ màá lọ́yà ọmọ ẹjọ́ kọ̀ ní. wọ́n tún wá jọ màmá mi wà sọ́dọ̀ ìyàwó ọkọ̀ yìí kàyí náà obìnrin méjì lòdì ọmọ ọ̀fun lọ́yà. ìjẹ́ àwọn ìfẹ́ fẹ́ra wọn papọ̀ padà nítorí wípé ìyájá pọ̀ tó fún ọ lọ́kùnrin ṣùgbọ́n èyí tó sábà bí omi àyíkọ́tùwà ìlú ojú òwò omi ẹyọ kan náà yóò ti tẹ̀ aládàá ní rabakínú babakínú àti. ìdá sọ́ọ́lì òkòtò bẹ̀rẹ̀ amámá lókùn pàtó jẹ́ wípé ìyáálé náà ni owó ìyàwó ti ní owó tuntun kòtòkìlá. kọ́dà atúndì ẹ̀ nìkan wọ́n pa ọmọ bàbá rẹ̀ bàbá bàbá rẹ̀ ọwọ́ á ní ìyàwó ó ní kéde ó ní ìyàwó. ìyàwó tó wá ní ọwọ́ àtọ́ ọmọ ẹjọ́ pé tó lè bẹ́ẹ̀ ní ọmọ bàbá dà yìí tí èdè ara obìnrin ló ti jáde wò bàbá yìí obìnrin náà nàmbà wọn wá ọmọ kan lọ́yà tó lè ṣé ọmọ kan ní kúrọ́yà tó lè padà pẹ̀lú igun méjì ló yàwó bàbá dà tó lè bẹ́ẹ̀ náà torí àjẹkọ́ kùnì wàá ṣe kù àwa fẹ́ fẹ́ yà á àmà kí yà kó mi náà. àfa ìwádìí àwọn kan lápapọ̀ ọ̀gbọ́n ilẹ̀ ìwádìí àfa àkọlẹ̀ àfa ìwádìí ọkọlẹ̀. àfa àkọwá ní àwọn mi ìyàwó mi wá sí màmí ìtọ́jú ìdẹ́yìn náà lápẹ̀rẹ̀ ikọ̀ tí a fà kọ ìyàwó lẹ ọgbọ́n sí ọwọ́ baba alápẹ̀lẹ̀ lápẹ̀lẹ̀ baba alápẹ̀lẹ̀ wa ṣètò yìí lọ nígbà òde ta baba alápẹ̀lẹ̀ bá torí bẹ́ẹ̀ náà mú. àyẹ̀ yóò fi rọ̀jò àyẹ̀ jìmá bẹ́ẹ̀ náà zẹ́wọ́ jáde wọlé nìyí wà bí nìyí mìíràn yìí hà. tí bàbá alágbèrè tó lè padà fẹ́ Zainabu ẹni tí bàbá alágbèrè pọ̀ fún bí Zainabu tẹ̀ bàbá yìí ti pọ̀ ṣùgbọ́n mí ìpè Zainabu yìí náà kí ni wọ́n máa jẹ́ sí ìyá tí wọ́n bẹ́ẹ̀ fẹ́lẹ́ ọmọ ọkọ mi àárọ̀ èyí tí wàá já dàgbẹ́ ó sì wàá dẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n àgbogbo ìwọ̀n ní ìtọ́ kẹwàá lẹ́yìn ibi tá à ń lọ gẹ́gẹ́ ni wípé ẹ̀dá kan ká ní lẹ́nu bíi ìfẹ́ mìíràn tàbí lẹ́nu tẹ́ ìfẹ́ ẹ bá ti wá mú kanú wọn lọ́tà ó ti kí ni o ó jọ láwọn ìwú kílẹ̀ ìwà ìyú náà ló túbọ̀ inú àwọn àtẹ́bí ọlọ́pàá náà ẹ bá ìpàdé kan gbọ́ ló fi jẹ́ pé mùsùlùmí ilẹ̀ ń gbójú rẹ̀ tíré wọn ò gbọ́dọ̀ máa ń sọ wà nàbí ìtàtẹ́pẹ́ Jésù kí wọ́n máa wá sí à yéésù máa ń fún yàn lọ́wọ́ yéésù ní máa ń jẹ́ fún yàn kúrò àti yéésù ní máa ń kọ́lé fún yàn ní máa ń kọ́ fún yàn àbúrò yéésù kò lò tó mùsùlùmí ọ̀gbọ̀n yẹn. ọ̀dà yẹn lọ oníkìló náà ànábì ọlọ́run yẹn. sọmọ mẹ́ríàmù ló kọ́ ẹ̀. sọmọ mẹ́ríàmù ló kọ́ ẹ̀. ìyá rẹ̀ á máa ẹ̀mí kan ló náà wọ́n mi lọ́rùn mi dá láti gbogbo láyé àti ti mẹ́rin. a máa fi àyè pa ṣùgbọ́n kẹ̀sì a máa dàkẹ̀sà la kí lè rí wa asàmà sọ̀rọ̀ sọ́kùn nípa yìí pé àrùn mi láyé ṣe ìfẹ́ràn yìí ìnà lẹ́nu yẹ kúrú náà lè láyé wọ́n mi wáyé yúnà ayé ìfẹ́ràn yìí wọ́n yẹ kúrú náà. نؤمن ببعض ولكم ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك وان كان حقا فراهم مسلمين وما وما يقرأ النبي اليه او بابا اليه البدن سورة سورة يتوزع على الجاهلين والبدن lu wòye tá a sọ̀rọ̀ ọ̀dọ̀ wa orí ti rẹ̀ agbadza àgbà Muhammad ọlọ́dún wọn bá ti wú ẹ̀ mọ́lẹ́dá òun náà akọ kébìrì náà yẹ kó. kódà kábàgbé ọmọ ọlọ́run kiri kan lẹ́nu amẹ́ríkà ní ọmọ amẹ́ríkà yìí sọ̀tọ̀ nìkan yìí tó ń bá wọn wọ́n kẹ̀kẹ́ ànábì ò Muhammad wà wọ́n ọ̀gá wọ́n ti kébìrì. ẹ ń bá tó wá gbà pé wọ́n ti kébìrì olóòtú kébìrì pé àkókò gbogbo àwọn ilé ìlànà ìgbésí kọ̀ọ̀tọ̀ lọ́sẹ̀ ní ìlànà tí àwọn ọ̀rẹ́ báyìí tí ọ̀rẹ́ lọ́dún bá wọn ó lè ẹ̀ ń bá ní mọ́tò náà lọ́tà ọ̀rẹ́ wa ni kò clear bàbá lẹ́pẹ́ naam embassy jẹ́ ọ̀rẹ́ fọ́tẹ̀ẹni kí ló náà ìta àkọ́kọ́ sọ́rọ̀ ìlàdó tún padà ẹ wá bá ní mú ọ̀tá wa náà lọ́tà kí ló wọ́n máa jẹ́ ẹ̀gbọ́n tó àbáwọn tàbí bí ó ń pè sọ̀díkì mẹ́yìn kọ́ sí mu ní ìwòmú mi sọ̀díkì mẹ́yìn kọ́ sí mu ní ìwòmú mi. wáyà mi bílẹ̀ àdáwà ti máa rọ̀mọ́ ni. wáyà mi bílẹ̀ àdáwà ti máa rọ̀mọ́ ni. wáyà ويحفظني إذا ما غبت عنه ويحفظني إذا ما غبت عنه وأرجوه لنائبة الزمان وأرجوه لنائبة الزمان وأرجوه لنائبة الزمان Sadiqi, ẹni tẹ́mi máa lọ́rẹ́ tó ní mẹ́yù kọ́ símù ní ìhùmú mi. sọ̀díkì mẹ́yù kọ́ símù ní ìhùmú mi. ẹ ní ìní bá kọ̀rọ̀ kọ́ lọ́mọ rẹ́rìn lórí tí ń ṣe léhùn. ọ̀rẹ́ tèmi nìyẹn tí n bá ń fọ̀rọ̀ tí mò ń láàgùn ẹ sì máa bá àgùn lòdù tiẹ̀ náà. ọ̀rẹ́ bí ò tiẹ̀ lágbára kan láti ṣe fún mi yóò máa bá ń gbọ́ kọ̀rọ̀ kọ́ lọ́nba là ń a òpin tó lè ṣe nu ọ̀rẹ́ mi nìyẹn. sọ́dí tí mẹ́yìn bá lẹ́nu ẹ̀gbà mò ń sunkún lórí ọ̀rọ̀ ara mi ẹ tún àwọn tí ó fi kún wàyẹ̀ ọ̀rọ̀ mi. wàyẹ̀ omi bílẹ̀ àdá wà sí máa rà ní. wàyẹ̀ omi bílẹ̀ àdá wà sí máa rà ní. ìsìwà nílò rẹ̀ bá ní ọ̀tá mi kó àjọ máa ṣe mítìrì lórí ọ̀rọ̀ mi. wàyẹ̀ omi bílẹ̀ àdá wà sí máa rà ní. wàyẹ̀ mo tún wá pín bẹ̀ yẹn tí n bà sí ń lé ń kọ́ kí náà máa ṣe. tí n bà tún ibi tí n bà tún wá sí wàláyé ọmọ sọ mi yóò fi máa sọ wà mí tí wọ́n dọ̀rọ̀ mi bẹ̀ láyé ìgbàgbé náà ẹ bẹ̀rù ọlọ́run o àfẹ́ ìṣẹ́yàn bẹ́ẹ̀ o kájọ́ mùsùlùmí bá rẹ̀ rì. bí n bà tún sí ń bẹ̀ yóò sì máa ṣẹ̀yìn fún mi kọ́dà wà á. لدائبة الزمان وأرجوه لدائبة الزمان tí a bá ní ẹjọ́ ọmọ mi ń sùkú fàdánwó gbà kan tọ́kàn bá ti lọ pé ọlọ́run bá ń bíyà rẹ̀ yìí máa ronú kò náà pé á ah, bíṣẹ̀mí ò bá gbọ́ sí yóò ní tí ó sì kọ́. wọ́n bàbá ti dé, yóò máa wà pé tí ọkàn mi ó mọ̀ balẹ̀ pé a ah, tí lágbájá bá gbọ́, kí ní wàlá yóò ni àlọ́sà gan sí wá bá ní kí àlàmárì. Àwọn àdúmí ní oníjà kọjá إنما بخاري الحياء قال الإمام البخاري حدثني محمد ابن عثمان ابن كرامة قال حدثنا نعم. قال ولا حدثنا خالد ابن مخلد قال حدثنا قال حدثنا سليمان ابن بلال قال حدثني شريك ابن عبد الله ابن أبي نمر عن عطاء عن أبي هريرة رضي الله عنه كاو سندوي àwọn àfẹ́ẹ̀sì ìtí òfìsẹ́ mọ́lọ́tàrí ẹ̀ máa wo sanadu Imam Bukhari ní haddathani haddathani Muhammad ibn Uthman ibn Karama bi takhfifi ra kaf هذا من شيوخ من صغار شيوخ الإمام البخاري afa wa tin jẹ́ muhammad bin uthman ibn karama ó sọ hadithi fún mi ẹlẹ́kejì afa yẹn ni afa àwọn can pè ní Khalid bin Makhlad kúrò sàdín fáwọn ọ̀rọ̀ kẹta ngbe hadathana Sulaiman ibn man Hilali eh, ẹ̀ẹ̀kẹrin tí ó wà ọwọ́ ní hadathani Sharik ibn Abdullah ibn Abi Namrin an àtọ́yìn an Abi Hurairah nǹkan mẹ́rin ní bẹ́ẹ̀ nù sanadu ìtọ́jẹ́sílẹ́sílà meji si mẹ́fà nìkan tí bẹ́ẹ̀ bá ṣe wẹ̀rẹ̀ méjì meji meji; meji méjì ìkànnù wọn ọwọ́ á jẹ́ afọ ìntàwọn afáàfin máa ń ṣe nù hadasa ní pé méjì hadasa na akpọ méjì anja méjì hadasa náà bẹ̀rẹ̀ ọ̀parí kótó kan an méjì wọn hadasa náà wọn. kò clear ilé ọ̀kan wa o ṣùgbọ́n a jẹ́ ẹ máa ma pàtàkì ṣé kí n tó kíní sọ tó bẹ́ẹ̀ ló yé ìntàwà tó yẹ iye àwọn gbọ́dọ̀ ọlọ́run náà tó lélẹ̀ ọ̀tọ̀ ní ọmọ ẹ̀ńjòkó yìí àgbà àfà ẹ̀ńjòkó yìí tọ́jẹ́ wípé nǹkan ọ̀gbọ̀ pé gbogbo sàtúwà náà nẹ̀sà ń sọ wọ́n sọ sàtúwà náà tíráìsà tí wọ́n náà rí nàrí kéwú àárín ọ̀rọ̀ àbọ̀ àìṣà wa ni kò wọ́ ọkùnrin àfà àní kí mo pé ó لا إله إلا الله على كل حال أني عبر الرسول صلى الله عليه وسلم قال الله عز وجل أرسل صلى الله عليه وسلم من عادى لي وليا فقد آذنته بالحرب وما taqarraba ilayya abudi bi shay'in baba wa koni akani ahabu baba wa akani ahabba ilayya mimma aftaratu alayhi wa ma yazalu ibn yami wa ma zala abudi yataqarrabu ibn yami yatahabbu ilayya bin nawafil hatta uhibba ibn yami فَإِذَا أحببت كُنْتُ سمعه الَّذِي يَسْمَعُ بِهِ وبصره الَّذِي يُبْصِرُ بِهِ ويده التي يبتش بها ورجله التي يَمْشِي بها وإن سألني لأعطينه ولئن استعاذ بي رواية بي وإن استعاذني لأعيذنه وما ترددت عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمن يكره الموت وأن أكره مساءته أصلا سويك káwà àwa ní kádúró déédéé mọ̀nà àádáàlì wàlíyàn ọ̀rẹ́ mi ọlọ́run ẹ ń bá lọ rè é mú lọ́tà nínú ìwé mi mọ̀nà àádáàlì wàlíyàn ẹ ń bá lọ rè é fara ní ọ̀rẹ́ mi ọlọ́run fàkọ́dí àdántùwú bìlẹ̀ harúbì mo ti kéde fún pé wọ́n bá jagun kí lọ́nà ṣe o látòkè sáàmù ti kéde wé iná ọ̀dà tàwánù rẹ̀ rẹ̀ àwọn àfáà ní alìálìmù bìlá afẹ́mọ̀ wàlíyù kí ni tó dé nǹkan mẹ́ta náà alìálìmù bìlá ẹni ọmọ ẹ̀dá kù wá àṣìlá wa gbọ́dọ̀ stars ṣáájú kù náà ni àwọn àgbèsàn máa ó ti tóbi ọkùnrin ṣẹ́jú tó ń kálukú tí ó kalẹ̀ ní wọ́n kí àgbíyàn káàbọ̀ fúsáàtì dídé òun wọ́n sẹ̀ parí mọ́tí pẹ̀lú ọlọ́run tánù sílẹ̀ ìlọ́mọlọ́run tánù bí sọ́nà àdítàbí sẹ́yìn lè fúdìrí wípé láọ́kà sáfà hijabahu ìtọ́lọ́n fi ṣe kàkà láàrin àwa àti ẹ̀ta àfiri tọ́ba lọ rẹ̀ sí ni la ahraqat subuhatu wajhihi mantaha ilayhi basaruhu gbogbo tójú ọlọ́run wò lọ́ba ìdíyọ́ màdúrà lọ. subhanahu wa ta'ala. ṣàgbọ́n tí wọ́n dáadáa kò sílẹ̀ yìí ò mọ́ lọ́nu ẹ̀kọ́ ẹ̀kọ́ tó kọ́kọ́ ti fẹ́ẹ́lì igwa orígun àkọ́kọ́ sí alẹ́ alimu billah yọ mọ́lọ́ yọ mọ̀ tó bí ẹ̀ yọ mẹ́nu alẹ́ yọ mọ̀ mọ́ rí fi ẹ̀ alimuwazibu alatọ́ àtìlá kọ̀wà ní já nígbà kọ̀ọ̀kan lórí ìmọ̀ tẹ̀lé tọ́lọ́wọ́ bá ń bọ̀ ọmọ tán ẹ̀ ní bá ní Ramadan kí àwọn ọmọ ajọ́sàn wọ́n kọ́ nípa ogun ọdún rẹ̀ tọ́lọ̀ ti yọ̀ǹda rọ̀bọ̀ tó ń fún ẹ̀dàkọ̀ ọgbọ̀dídà bí ọgbọ̀dídà ń bẹ̀rún elmowavif alatọ́ àti là gbogbo bà ẹ̀ mọ̀ bá ti sọ́rọ̀ mọ̀ bá lọ ó ṣe sà olóhùn fún mi sàlùwàlà mọ́ ó ní eru anka kìtì ìwà ń bu àyàwó obìnrin ní bus stop ọdí ọ̀tọ̀ ní tí bàbá àwọn aráàmùkè sáàyè omi lọ́dọ̀ ti àmà ilẹ̀ ìwò bá wà bóòdì bó bèè nígbùdó omi igi títì lá almuflis fi ìtọ́ àti là ìtẹ̀lítọ́lọ́ ti wá tẹ̀lítọ́lọ́ yìí ẹwà amẹ́ríkà torí tọ́lọ́ ní fi ṣe ẹ̀tù ògán mẹ́ kò ní fi mọ̀ rẹ̀ báwọn yẹn lẹ́rú kò ní máa fi pán tí ò rí bẹ́ẹ̀ kò ní máa fi pán fún ẹ kò ní máa fẹ́ẹ̀kì wọn pé sẹ́rẹ̀ ìta tó sọ fún yín o èyí tẹ́ ẹ tún lè gbọ́ yé ń ta nìyẹn ó tún kù fi ń kọ́rọ̀ lọ mẹ́lu jẹ́mọ́ ẹ̀ ti ẹ̀dùn náà tó ẹpẹ́ nìkan bẹ̀ tí ó wáyé tó wá jẹ́ pé bó ṣe dáa ní òní jẹ́ ọlọ́ta ìbára mi lọ́yẹ̀kọ́ jẹ́ ẹ̀dùn náà sallallahu alaihi wasallam nígbò òkú wáyé òun ara tó yọ dàbáyìí lórílẹ̀ ìjọ náà lọ́n tílẹ̀ mọ́ ìjọ náà tó sì fèsì sí ọlọ́run tó kù lórí tààrí ní ọyọ̀ jàrí tó lò fẹ́ pa ńgbàtẹ̀ ń sinmi ńgbàtẹ̀ ń bọ́ lókù kan lọ́yọ̀ ọ̀tọ̀tún ní yóò ẹ̀dá ó ní afákúrú tẹ́fẹ́ ẹ̀ẹ́ pé eh, tí ẹ̀ bá ní pé orí stáàdì kan lè yọ́ mọ̀ wá gbogbo àyíò ní nífẹ̀ẹ́ ah ayé wa ni ridonness ìyọnu ẹ̀dá síbi tí ó kulẹ̀ bí ọlọ́mọ bá nú tẹ́lẹ̀ gọ́yà tó là tó drọ̀k òkè kan ni kéèyàn máa kó wáyọ̀ nu gbogbo ayé lẹ́ẹ̀kan náà tẹ́lẹ̀ jọ ń gbé òkè kan ni kò tí ì sẹ́ ń torí ọlọ́run ọ̀sán yìí kò tí ì sẹ́ ń torí torí bó o sì rí o sì dáadáa tó ọlọ́ta bọ́ ọba tó wá ya wùlì kí yóò tún ya wùlì jù bẹ́ẹ̀ lọ yóò tún lọ́rẹ̀ báyìí sí rí nìyẹn báyìí ní ìsìn atahabbab nas ìmọ̀ wa ẹ̀yìn kọ̀ọ̀kan fún ẹjọ́ ojúmọ́ ntọ́sọ̀nà gbogbo àti ẹjọ́ ń gbèlú ń bá ń fún ẹlẹ́yìn kọ̀ọ̀kan ńgbà tí èyí pọ́sẹ̀ kan wà lábádé láàrin àwọn fámìlì pé bá a jẹ̀ nílẹ̀ mélòó ni àfáà Saudi ń fún ẹ̀yìn mélòó ni fún nìkan ní fún mi ní fèmí náà dá ebí mi náà bí màmá rẹ̀ àmọ́ níbi ṣe ń fáwọn ará àtàná bí bá ń fọ́nà àtàlẹ̀ ẹ̀kọ́ ọ̀kan ṣé ọ̀kan lọ ẹ̀kọ́ tọ́ sáwà ń bọ̀ bọ̀ díẹ̀ díẹ̀ ní òtò dà ní àwọn ọ̀rẹ́ ìgbẹ̀dú o ṣé yóò sọ wà lókun ní kọ̀ wà ní nǹkan méjì mọ̀ tí ń aláyé àfẹ́yìn wọ́n lápọ̀ ẹ̀dàkùn ọdọ̀ tàkẹ́ àbí ọdọ̀ tàkẹ́ ìkan tó ló ti ọtí tí àti pẹ́gẹ́jẹ́ tí pọ̀ mọ́ jẹyìn mọ́ afẹ́yìn àparò ẹ̀sìwò nílẹ̀ ẹ̀yìn ìjá fún ẹ̀yìn tọ́kìlù tó wá fún mélòó ẹ̀wọ́ yọ mélòó ẹ̀yìn àparò wá yọ kò jẹ́ rọrùn rẹ̀ bí èèyàn sì wà á yẹ ní ibi ẹni bí yọ ọ lọ rẹ̀ wọ́n ní sẹ́wọ́n lọ́wọ́ máa ṣe olóòwò máa lẹ́kùn kí wọ́n ní olóòtú ọlọ́jà lọ́wọ́ ti lọ́wọ́ máa lẹ́kùn ACNC ní ẹgbẹ́ tó ń ṣe lọ́ba lọ́ba tí a máa nùbí dìbì kan pàfọ́ lórí bẹ́jẹ̀ lọ́kọ́ lẹ́jẹ̀ tura ah, kí aláré rún àwọn mẹ́tọ́ lẹ́kọ̀ọ́ yóò rà ah. lọ́yà àwọn tó bá gbọ́mọ ẹgbẹ́ ìṣẹ̀rọ̀ pé ah, ẹni ọlẹ́kọ̀ọ́ yìí ká bàjẹ́ fún àlàáfíà ò ní kú lára ẹ̀ máa lẹ́ǹsù ìdàkọ̀ ọlọ́rẹ̀ àbí ọlọ́rẹ̀ lórí iṣẹ́ ẹ̀bí ẹ̀wà dùn kí mo fẹ́ máa yí kí mo fẹ́ máa yí kí mo wá mi yọ̀nú ẹ̀dà tí ń fi akuri nínú sàárè mi na ọ̀gá nínú ọmọ ìyá ń jẹta ó ti pẹ́ òun padà sẹ̀bẹ̀ bẹ̀rẹ̀ dẹ́kì mẹ́sàlásì ìlú ń tọ́ ti gbọ́ bàbá sálẹ̀kùn sáà mo ti bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ inṣáàlá fẹ́ gbàkàtí nàmbà mọ́sùkì náà ọlọ́run dẹ̀ bùláti rí pípọ̀ gangan bọ́ọ̀dì olóòtí padà síwádìí pé ọlá àfáyẹ máa ń ta kẹgbẹ́ àfáyẹ ọ̀láìkì ẹgbẹ́ so tí yọ wá lè jẹ́gì stand here inṣáàlá kọ́dà gbogbo tí ó parí mọ́sùkì yẹ máa fowó ẹ̀lẹ́ mo ní àbò ní ẹ̀ ẹgbọ́dọ̀ ó tún àṣẹ yọ́tọ̀mọ̀ ìyá náà sí ara ń ta ń ta kò náà lò náà tó dẹ́wò ebálẹ̀kì àmọ́ lápèsè bọ́bá wù kó ṣe sẹ́ẹ̀tì ẹ̀tù wá rí ẹ̀tù gbọ́dọ̀ lọ ó ní kí mo rí mo ní sẹ́ nígbà tẹ gbọ́ kẹ́yìn tí ẹ̀kọ́ tó bí oṣù mẹ́ta sí mẹ́rin sẹ́yìn mẹ́rin náà ìgbà tá à ń dáwọ́ pákó nù kó pákó ti pé kọ́dà àti rè pè náà ìrìn náà wọ́n ti ẹ̀tì àti ṣètò ẹ̀ náà nǹkan míì tó wá sẹ́ àtúntì bàláwì kọ́dà monday láti dẹ́kẹ̀ mọ́ ah ní kúrẹ́ <laughs> kọ́rọ̀jọba tó wá àwọn òtún gbadada lórí rẹ̀ wípé ọ ń gbọ́rọ̀ náà lábẹ́ òjì tí ó sì sinú ẹ tó kópa ń bẹ̀. bí mùsùlùmọ́rọ̀ sì kiri yẹn ojú mi sì dùn náà náà ó tún lè jójú mi kí ó sá sọ̀rọ̀ ọmọ sọ́kọ̀rọ̀ pé dáadáa tó ẹ pé yòó rí owó lè sọ́kọ̀rọ̀ ọ̀dà náà ẹ̀mí ah, náà ti dẹ́lẹ́gbẹ̀ẹ́ ń gbà náà nẹ́ẹ̀ bọ̀dù jẹ́ kí n gbọ́lẹ́nu wa gangan life and direct ìsìn rí gọ́dù ẹ̀mí ti sọ̀rọ̀ lọ́bàá Ustaz, I said this time, I said this time cover eh, mọ́sálásí o. Ẹ̀rọ eh, ó ti ṣẹlẹ̀ rí. Ìṣàrá wọn lọ sọ bá àfà. Mo ṣe rí ìmọ̀ láìkì pípọ̀. Ṣùgbọ́n irun gbọ̀n yìí ló mi ò jẹ́ láìkì dáadáa mọ́. Mo ṣe sáà ìjàmbá yìí náà ah, mo ti sọ fọ́lọ̀ pé èdè fẹ́ bá nírọ̀ gbọ̀n pọ̀. Màrí bọ́lá àdàtọ̀ jálù sí ọ̀bọ̀ tẹ̀ bọ́lọ̀ náà máa fi rọ̀ gbọ̀n jẹ́ yàrá tó fi sẹ́mọ̀ tí èmi bọ́ yá dá. Rámẹ́sì rèé lọ dàbí epo òṣogbo yìí lọ́pọ̀ tó bá ìṣẹ́ nígbà sí ìṣẹ́lẹ̀ inú bá yìí tàbíjẹ́ náà gan tó lọ rọ́ iná gan pẹ́sẹ̀pẹ́sẹ̀ wé ìyàtọ̀ síra wọn làwọn àbálọ̀ ọ̀họ́ dánù lọ́dọ̀ lámá ní à sẹ́ẹ̀dì bá ní pé ìwò rẹ̀ ẹjú rẹ̀ bá pọ̀ báyìí kọ́dà kọjá pé kò tó fi ní rọ́yà tí máa Ah! wàlí yẹn ẹ bá lọ bóra èmi ọlọ́run lọ́ta tá a lọ rí ọlọ́run ẹ mọ ọlọ́run ọlọ́run ṣe ń jẹ́ yìí ṣe gbogbo gbà mukhlis fi ibadat rabbi subhanahu wa ta'ala faqad adantuhu bil harbi mo ti gẹ́rẹ̀ pé gbàjago láti fi sẹ́mu ti sọ nínú ìwáyà mi wà á máa harọ́pùtù fàkọ́dí halaka ìsì àwọn abáyàn jagun yóò tún wá sẹ́kù orílẹ̀ rẹ̀ ọ̀pàrẹ́ nìyẹn ọ̀kan náà bá wa láwọn àgbàjọ wọn ni tí wọ́n bá ní wọ́n júwe ẹni tí ń bínú lọ́nà lára ẹnìkan wọ́n ní kò lè wọ́n lọ́rọ̀ rí ọ̀tà sí ẹnìkan tọ́lọ ń gbà fún ìgbà tọ́lọ ń gbà fún ní bá ń fò bí lóko yọ́ mọ̀ fún kọ́lá bí lọ́mọ́sá sí yọ́ mọ̀ fún lẹ́nìkan bá ní à kí lọ́bàá ti rí fún sí lọ́nà débẹ̀rẹ̀ lọ́nà bá yọnu sí ní bá ń fún mẹ́rin àwọn jàbọ́ kúrò mẹ́ jàbọ́ lóòwọ́ jàbọ́ tó ní ọwá lọ wá okùn ọwá dùdùdù pàwọn okùn bá mú ẹni láti sánmà bàbá wa ìwà ń béèrè ìjọ́nà lọ́n pé ẹ̀dá tó bá fẹ́ máa wó ẹni ìbọ̀ yóò máa nàgà ní àbí yóò lọ ọlẹ̀ òun tó fẹ́ máa wọ́ yóò máa ṣe kí ni o ẹni ó sì túnmọ̀ kú mọ́ òun gòkè ẹ wá dákọ̀ wọ́n ní àfà kìlì anáwó ó ní mò ń fasọ aláṣọ ni ah! ní ní ìfasọ aláṣọ irúfẹ́ wọlé adé tó ń ó ní ìsáfẹ́ kórí o àbábá ní ẹsọ fún pé kò ní kú òǹdí aṣọ tí ń fọ̀ tó ní èjèrè wọ́n lè wọ́n ní ọjẹ́ ọwọ́ rẹ̀ méjèèjì ó sì mà àṣà ní ń fọ̀ ẹ̀dá kò sáṣọ tí ìgbẹ́ tọwọ́ ti ẹ ti mọ́ mọ̀nà ádá lè wà níyàn ẹ ń bá lọ bọ́ rẹ̀ mi lọ́ta fàkọ́dé àdáńtò wúbi làárùbí mọ̀ parí àwọn àfáàní tọ́lọ̀ ń bá wá wíwá nǹkan tó gbọ́ yín náà padà ẹ mọ́rẹ̀ mi lọ́rẹ̀ mo sì sí. wọ́n máa taqarraba ilayya abudi bi shay ahabba ilayya mimma fitra alayhi arúgbó sì ní máa súnmọ́mí ọlọ́run ọba tí wà nífẹ̀ẹ́ nǹkan náà tó ń tí mo ṣe lọ́rọ̀ yẹn fún irú ọ̀rọ̀ yẹn ìní ó ti mú tí è máa súnmọ́mí jẹ̀mọ́ ẹ̀dá ẹ̀jẹ̀ àwọnú kí ó dáadáa nírọ̀lẹ́ hmm. lọ́nà wọn ẹrú kan ò lè súnmọ́mí ọlọ́run ọba tó ń tí mo ṣe lọ́rọ̀ yẹn èèyàn ààwẹ̀ hajj umra zaka yóò máa wá kírù ìdéédé yóò máa gbàwẹ̀ ìdéédé yóò máa ṣe ájì yóò máa yọ zaka ó ti wá máa ń bí yóò ọ̀rẹ́ yẹn kí ti ṣe wà máa yà záàlù àbúdí yàtàkọ́rọ̀bù ìlàyà ìnàwáfẹ́ ẹrú mi ọ̀tọ̀ wá ní yẹ̀kùn ní ìgbò yóò máa wá wá bí ó ṣe súnmí ọlọ́ọ̀ba pẹ̀lú àwọn àṣegbọ́rẹ́ wákàtí márùn-ún ọjà mọ́ náà fílò òru tó wá kún zakari ọjà máa ń pè mí ọlọ́wọ́ bá rọ̀ lọ́rọ̀ sàrà kó wá pọ̀ ẹni wa kẹ́kọ́ lóòtú mi sí kó tún wọn náà sí yóò ní àà ọlọ́wọ́ gan ọgbọ́dọ̀ understand amígílẹ̀ rí àà sàrà tí wọ́n ń ṣe gan kọ́dún tó yípo bí bá yọ sàkágá ọ̀pọ̀lọ́ ẹgbẹ̀dọ́ àti kìíní àti ìta ní ìtàlọ́wọ́ rẹ̀ yóò tó wá pẹ́ yóò tó wá sí sàrá hajj ọ̀rẹ́ yẹn bẹ́ yóò tó mọ wá lọ àṣìbọ́rẹ́ gbogbo kọ wà ní sísí olóore kẹ́kọ́ bá lọ bí 50 wọ́n ní àlàjẹ́ rí àyè ilẹ̀ tẹ́ tàbí àbáǹkì mọ́sálásí máa bẹ̀ lórí ẹ̀ ó ní àṣìbà náà wá gbọ́ wọ́n lọ́kàn yìí sí àbàlẹ̀ lórí àkọ́ ní ìfẹ́ yìí akọ́mọ́ sí 50 àbí apàkárẹ́ ń bẹ̀ náà bá yọ wá náà kò ní 50 ẹ̀dá kọ̀ 49 náà gan mọ̀ pàṣì náà ni àṣẹ ìsánmọ̀ àṣẹ nígbà tí kó gbogbo 15 jọ ẹyọkàn tí wọ́n yọ́nú sí náà ní ibi ètò tó tàfọ̀ báńkì ẹ̀rọ ìlẹ́kùn ìgbó yọ́ mọ̀ wá sọ́rọ̀ bàbí pẹ̀lú àwọn àṣegbọ́rẹ nínú àwọn tí mo ṣe náà fún náà ni ó ti tún yakí ní o àṣegbọ́rẹ hàtà òhìbà ò tí fi like him. rọ́yà nìyẹn hàtà àṣekéèṣe sí òjò yóò máa súnmọ́ mi yóò máa súnmọ́ mi yóò máa ìsúnmọ́ ò ní já yìí sì rí pé torí ìmínà ní fi ń súnmọ́ mi àṣẹ gbogbo ògbà yóò máa bọ́ sórí orí afẹ́rẹ́ àdẹ̀wò sádẹ̀wò orí afẹ́rẹ́ àdẹ̀wò sádẹ̀wò orí afẹ́rẹ́ àdẹ̀wò sádẹ̀wò orí afẹ́rẹ́ àdẹ̀wò sádẹ̀wò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́lọ́ fi wá ṣẹ̀ṣẹ̀ wà ní ọ̀dọ̀ rẹ̀ hatta hatta nìyẹn kèé sójò ń dọ̀dọ̀ kèé sí òjò wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ àdẹ́wò ni àdẹ́wò ni tó gbogbo kí làwọn afáàfin ń pàkíyèsí wá bí pé ẹnì kọ̀ọ̀kan tó bá nífẹ̀ẹ́ rẹ̀ kó tètè lórí wáṣẹ ọ̀rọ̀ kan láàrin àtọ́lọ́hùn tẹ́dá kan kò ní bàbá tí èèmọ̀ súnmọ́ lọ́sọ̀tà rà ọmọ náà lọ́kùnrin ọ̀fun and novel kódà ìyàwó rẹ̀ máa arínú àwọn sálàf thirty years ìsì gbáwẹ̀ rọ̀mọ̀dọ́ ọ̀hún ti wà máa wọn yóò mọ̀ wá gbáwẹ̀ lónìí yóò sínú jọ́kẹ́jì ìyàwó rẹ̀ òsì máa ní sábà pẹ̀lú oúnjẹ náà ló gbìnà bí iṣẹ́ inú èsì oúnjẹ alẹ́ lọ́jẹ́ sáré títí fa fa fa lẹ́mìí ọdún kéésì òjò mùsùlùmí yasar àfa àmọ́ wá sí mẹ́sìlú xeyif tí ń bẹ ní jamurọ̀ tàbí mẹ́lẹ́kùn yẹn sùkùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jọ tipẹ́tipẹ́ àfa àwọn ọmọ yẹn dùn ha gẹ́ẹ́ àwọn etí wọn mọ̀ àwọn táìmù kan bẹ̀sẹ̀ pé ibẹ̀ làfọ́ wà àwọn ẹ̀sán sí kátàkárà àdúrú ní ẹbá tí ògiri mọ́sálásí dáwò nígbàtí ó tó dáwò inú mọ́sálásí lówó sí gbogbo ara ọjà bá fi jẹ́ ń tààlẹ̀ mẹ́gbẹ́ alaka muslim afá àti kó wà náà dé àpótí wà mọ́sálásí tẹ́gbì tẹ́gbì àpótí mọ́tí láwá lọ́dọ̀dọ̀ ní ọba ìyàwó mọ́sálásí wọ̀ rẹ̀ nìkankan gùbárò ti pọ̀ falama kọ́ṣà gùbárò nígbàtí eruku lọlẹ̀ nẹ́bàrí àfá tí ì ṣe tàṣà gùlọ̀ kálukú ojú ara yí èpè sẹ́kú méjì assalamu alaikum wa assalamu alaikum afa muslim bẹ̀wà sí ó sì afa la ilaha illa afa sí àrí obìnrin wọn sáà sí tó sì kéle tó wọ́n ẹ̀dàkọ̀ ẹ̀dàkọ̀ tí ẹ̀mẹ́ tí sọ̀rọ̀ ìná lòkú oòrùn ayé kò lè yí atá o àfi ká súnmọ́ Allah subhanahu wa ta'ala èso ń bẹ́ o no power failure ní kọ́mìnì rẹ o pé tí ò jésù ọ̀pẹ́tì lédè ní pé kò sí náà ikọ́ o ṣe ẹ̀kọ́ tẹ́lẹ̀ bíbí ni ọ̀nà ní mo fún lágbára níbi pé gbogbo tẹ́lẹ̀ bá ṣe ní ọ̀dà bí nìsí ma gbọ́ yóò sì máa fọ́lọ́ búra tó sì gbẹ́ni sọ yóò tún mọ̀ wá pé kápọ̀ bá tó pọ́pọ̀ sáàsù ní kó jí ọlọ́ adé tí a sọ nìyẹn ẹgbẹ̀rẹ̀ àìsàbà àjọ wà bẹ́ẹ̀ ní jẹ́ wípọ̀ ẹ̀sọ́ ipò wá nìyẹn èso nìrí ìjà kí o ẹ̀rìn kí ó múrẹ̀ lẹ́nu tán tí a tọ́ lọ́mà ní gbẹ́rin ìjákẹ̀tọ́ rẹ̀ rẹ̀ bí ó sì bá rí ìjákẹ̀ ẹ̀rìn kí ó bóri àwàtà wá jẹ́ àlùsùn náà alẹ́ẹ̀pọ̀ níbàdà alẹ́ẹ̀pọ̀ tá a bá náà alẹ́ẹ̀pọ̀ bàdà intanso ni pé bí súnmọ́ ọlọ́run sí rọrùn tó yìí anábì ti bá ní parí ẹ̀ in tó ọba ti fi súnmọ́ ń bò sí ní ó kéré tó sáméjì ọ̀já ọ̀tán tájú rẹ̀ bá fẹ́ ju látàmẹ́fà lọ lùtìrì ọmọ ìsìnkéje sáméjì Monday and Thursday náà ni láwẹ̀ méjì ọ̀já ẹ̀ẹ̀kẹ́ lóṣù mọ̀ máa gbáwẹ̀ fọlọ́ méjì ọ̀já mọ̀ máa tọrẹ jọ ojúmọ́ bó sì rí òkè tó tọ́ ilé máa lọ ọbẹ̀ aláàrẹ̀ wò bó sì rí kọ́nà òní tó máa lọ ilé mẹ́tìlá wà kúrán lójúmọ́ ọwọ́ àṣẹṣe káyà kan torí wípé ọlọ́run láì jẹ ti bá ń ṣe báwọn jùmọ̀ jí lóru òní látàgò méjì o ó sì wọ kan àsùnbà ó tún wádẹ̀ yóò mẹ́fà la tàbí wọ́n nínú súnmọ́ òmúra sí ìbádà láwọn ààyè nàwáfíìlì pẹ́pẹ́ fúnfún lọ́pọ̀ sọ̀tàálá a ń sọ pẹ̀lú súnà ni kéése wípé àgbé yí lọ́sọ́kọ̀ omi tíhùn àdúrà rẹ̀ ò lè gbà ó náà tàbádùn àwọn ò gbà sí àmà jẹ́ ṣe fún ni wọ́n ní kómú kóńgò kọ́wá bọ́ bí ẹ̀wà tí ń bẹ nínú ilé rẹ̀ jẹ́ dásínú ọmọlókun kọ́sákì kọ́ńgò ń bọ̀ tọ́ba ti kún rẹ̀ jù kọ́ wá dàlẹ̀ kùrìsù tọ́mọ̀ sí lóró òru yẹ kò sí gbọ́dọ̀ jà á mẹ́wàá sí lóró yẹ kóńgò kí ni ẹwà ẹgbàkùn kò lè tí ìpọ̀pọ̀ ìṣẹ́jú tí ò lè dàrú ẹ lọ́yà máa sùn kò nínú bí ó dé mọ́. kò ní ma ti ṣe wọ́n gbọ́ ọ̀bá yá. ẹ̀mí rí ọ̀wà máa padà bí tí wọ́n sọ fún yóò máa kó ló tẹ̀ pé bí bá ti ń já àdúrà rí ọgbà o. òdògbà lónìí òdògbà náà lónìí òdògbà pọ̀. bí o ká ń sọ o wọ́n ti sì lọ́nà tẹ́lẹ̀ ti sì lọ́nà òsì lọ́nà o ìtàwí náà lè tàwí ìtàṣà fi aṣọ yìí rẹ̀ ẹrù kọ̀ wà ní mayẹ̀kùnrin gbò lẹ́tù àwọn àfa wa ní ẹ̀dí agbóbi kí lọ́fà tọ́lọ̀ ń fi dáàfọ́ pé kò sí dẹ́rù kan tó lè máa ṣe sọ́dọ̀ mi lọ́wọ́ bá tí ń láìkì tó ti mo ṣe lọ́rọ̀ yẹn ṣùgbọ́n irú mi kan ò ní dọ̀rẹ́ mi àfi pẹ̀lú kọ́mọlẹ́kùn náà wá fi kí lọ́fà tọ́lọ̀ òfin kò ti dọ̀rẹ́ o níbi ọ̀rọ̀ yẹn tó ajẹ́ pẹ̀lú náà fi lànà jẹ́ aṣọ rẹ̀ àwọn fàdí ẹsẹ̀ wọ́n ní ṣe bọ́ọ̀rọ̀ èèyàn tẹ́lẹ̀ ó ń ṣe eléyìí hàn fàmìlì ìkọ́bì rọ́bì lẹ́ẹ̀tì fi ń sá fúyà ọlọ́ọ̀ni ṣùgbọ́n náà wàá fílù ìfi ń wá àlékún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá sáàbù ẹ̀ pẹ̀lú fẹ̀ ọmọ kí o bẹ̀rẹ̀ lọ́dọ̀ àfa ọmọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọ̀gá ó jọ kó túnṣe òun wípé ọ́fíìsì gbọ́dọ̀ mọ̀ ní gbogbo ìgbà ọ́fíìsì gbọ́dọ̀ ṣe kí ni o ó tọ́rí ìsinkan lọba tó yí bọ́ kọ̀rọ̀ ọkọ̀ tó gbàgbé wá nígbà tó lọ́ọ́ fọ̀ ó ti pariwo sí ọ́fíìsì ó ti dúpọ̀ ẹ̀fẹ̀ nígbà tó lọ́ọ́ fọ́kọ̀ ọ̀gá yóò sì kan ọ̀gá náà láwọn àbúrò ní kankan lé ó tún lọ́ọ́ fọ́kọ̀ ọ̀gá ó tún jọ́ kẹrọ ọ̀gá kànra kan sáwọn àṣọ tó lè kan bọ̀ sára ó tún chéńjì aṣọ ọ̀gá èyí lẹ́yìn tó jẹ́ àwọn kìrìsìtì ẹ̀ ìbá tó ṣe ètò ṣe ẹ̀dàkùn lọ́dọ̀ ọ̀tàwọ̀ ẹ̀dàkẹ́ kí ní máa ń jogún àlẹ́kùn ọ̀fẹ́ ọlọ́wà ní mí pé ń ṣe ilé ìfẹ́rọ ìmàhábàtì láti fi sọ pé ànífẹ́ mi nìkan ló kù lẹ́mẹ̀ọ́ èmi náà wà stampo rẹ̀ ń wà sọ́dọ̀ rẹ̀ àfáàní ká tó wá sí ṣùgbọ́n bẹ̀rù àwọn èèyàn kábàtì ṣùgbọ́n òní à ní tó bá fi bọ́lọ̀ tó fi jẹ́ pé bí ọ̀rọ̀ yẹn kọ̀sọ́pọ̀dọ̀ rẹ̀ ọba jẹ́ bí náfìlà wọ́n là díkì lọ́yà kìbárù láyà láwùjọ bá ti ń fà ó ti gbogbo ọ̀rọ̀ ẹwà máa wó bàbá gbogbo gbà wọ́n fa tẹ̀sùbá lọ bí ọ lọ títí wọ́n fa tẹ̀sùbá lọ wọ́n ti wá padà bí wípé kò dí wọn lọ lórí nǹkan tẹ́ ẹgbẹ́ wa ẹ ti rojọ́ náà kalẹ̀ bàbá sórí ọ̀rọ̀ tó ìjà tó ń bẹ̀lẹ̀ àjá yìí ẹ̀yin ọmọ ṣe ẹ̀jọ́ wa bàbá tó wọ́n tẹ̀sùbá àádọ́ mẹ́rin náà bàkẹ́rẹ́ ní ẹni ẹkùn fàtẹ̀tù bá nìkan ó ti dẹran jẹ ọkàn ti di méjì ọkàn tí mo fi ń fà wọn bọ́ fi ẹnu ti bá sọ̀rọ̀ bàbẹ́ má parọ́ mọ́ ń fi nǹkan sí à ń fi nǹkan sí à àwọn ń bọ̀ ọlọ́run wa ni fáyidà àbábùtò àwọn afọ àwa ni ẹni sùn wo ká tó kù láàrin kọ́ ìdàkẹ́ mbẹ́ o wọ́n ní kí ni kọ́ídọ̀ wọ́n ní méjì alìdáàrù kọ́bla alìdá ọlọ́run gan máa ń lò gbogbo ẹ̀ tí wọ́n bá wá máa ń lò wà lẹ́ ọ̀rẹ́ ọlọ́wà ni òun ó sì ní ṣíṣe òní kéèyàn kọ́kọ́ máa fa àyàn létí kó tó bínú sí ẹ dákun sọ́nà ọ̀kàǹkà kọjá fọ́sẹ̀ máa sọ fún wa pé wọ́n fara lọ rẹ́ mi o mọ́mọ́ rẹ̀ mi lọ́ta o bọ́ bẹ́ẹ̀ ṣe é ṣe bẹ́ẹ̀ òkè ni ogun pẹ̀lú ẹ o mú lọ́tọ̀ ọbẹ̀rẹ̀ wàhálà ní ọkọ̀ ń sọ ọ́lẹ̀ tọ́lọ̀ nǹkan bá wọ́n ń gbà yẹ ẹ́skúùsì náà bóò ni tiẹ̀ tọ́ wà sọ fún mi wípé tí tí gbọ̀nyẹ́ nú ẹ̀sìn tí mo ṣe mo ti dìkẹ̀ mi náà alìdáwó kọ́bílá alìdá alìdá kọ́bílá alìdá jàmáà wàlláhi wàlláhi gbogbo ọ̀pọ̀lọpátá tí àbàwọ́n ọ̀bà sí bẹ̀ tí wọ́n bá ti ń pọ̀lọ̀ wíwá àbí wíwá yìí yóò máa gbọ́ kìíní yẹn yóò máa yiri ẹ̀ wò yóò tún wá máa bá ọpọlọ yẹn mu yóò tún máa wá kẹ́kọ̀ọ́ nú ẹ̀kọ́ nínú ọpọlọ tẹ́ ẹ bá ti gbọ́ kẹtẹ́ bá lọ́nà lọ́sàtà nàbí tọ́bẹ̀ takò ọpọlọ yẹn pátá tẹ́ ẹ wá padà jọ́jọ́jọ́ tó wá jẹ́ pé ọpọlọ yẹn lọ́jàre ọ̀rọ̀ yẹn wọ́n fi ti sọ̀dọ̀ wọ́n ní wà láyé ṣe àpọ̀ báyìí ọlọ́lọ́n náà lọ sọ ó ní abẹ́rù ayé lẹ́ẹ̀mejì ká tó bẹ̀rù lẹ́ẹ̀kan dẹ́kun bọ́lọ́ lè tó wà tàn irọ́ èyí tọ́lọ̀ ọ̀bá ti wí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn afẹ́ ń gbá mi yóò èmi múra láti bí o olùdílé ọ̀tà òjé mo ti rìn lálẹ́ bí aago méjì àbọ̀ ìbọ̀rún kẹfà tìyàkúrè mọ́ wálé o kú wálé o kọ́dà wọ́n fa fùfù lọ́ba yìí àti búrẹ́dì ikú kìrìsìyàn máa ń tà yẹn wọ́n fa ẹ wá wé mọ́ ọlọ́ ekiri náà wọ́n gẹ̀ẹ́tì o sẹ́wọ́n brazil sílẹ̀ wọ́n sọ tẹ̀sẹ̀ bẹ́rẹ̀ yìí tẹ̀sẹ̀ máa rí àwọn èrò ẹni tí sì wí kejọsẹ lọtí ẹ yọwọ́ mọ́lá lóje náà bí ẹ sì ṣe pè náà fọ́dà bẹ́ẹ̀ lọ́lọ́ burúkú ìdúró lọ́lọ́ tẹ̀sẹ̀ lọ ẹgbẹ́ tí lọ wí lé kejọsẹ náà lọtí ẹ yọwọ́ mọ́lá bí ẹ sì pè náà tó wẹ̀yìn ẹ ọ tó dúró gbà bó ti mọ ẹ bó ti mọ jẹ àwọn afáwa ní ẹmú lọ́wọ́ ó ámú lọ wọ́n ní máa ń ṣàgọ́là wọlé fárúgbù a ní ìdáfù ìfọwọ́ màdúró ẹ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ọlọ́run wákàtí márùn ojúmọ́ àwọn ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ márùn ojúmọ́ sẹ́ ó kíìpù ẹ̀bí sí kọlu àyè ní ilẹ̀ fún ní gbèsè ayé lórí ajé ààbò kọ̀wà ìrá yẹ̀yẹ̀ náà fílà ẹ̀sọ̀ pé ó lẹ́sùsì wájú ọlọ́ wákàtí wọn sáà pé rọmọdọ́rì níbi tó yẹnu ebi dé ó ti kó sùn méjì tó rọmọdọ́rì ló ti mọ̀ ẹ̀bẹ̀ lọ́nlẹ̀ pé mo dúró sànú mi mo dúró torí pé ẹ̀dá kan ni ebi ìṣègùn àtọ́bà pákà àrí náà máa ń bẹ́ẹ̀ kan bẹ́ẹ̀ bá nù ọmọ nàbí ara máa wà lọ́nà tẹ́bí bá ẹlòmí mẹ́ olórí fọ́ ẹlòmí kà gbọ́n kàmá ọ̀rẹ́ wá kan mẹ́ tí ó gbọ́ ẹ̀ bá ti dàgbà ilé ìsìn ìlú ẹ̀sẹ̀ kò sí tí ó lè wí tán ẹ̀sà bá sì tó bí àmọ̀nà kan wá ti tẹ́wàá là kúrò dé yọ máa fọ́rọ̀ pé ah àṣọ sí lójó ẹ bá ń pè ní tọ̀rọ̀ pé ah ọ̀rọ̀ sí àwọn àjọ ìrìn àti ẹlẹgbẹ́ wáyé yọ bá sọ ló sì lójó òsì lékèdè òsì lójó ọ̀rọ̀ náà ni òjò ráìtì wà mọ́ ṣàpẹ́lẹ̀rù ẹ̀sìkúsì pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ yọ lọ ìnìkan náà lọ wáyé máa kùsù jẹ ọbọ́ kọ̀ráyẹ̀ náà fílà òkú oríire ṣùgbọ́n wà mọ́ ṣàgbọ́lá àdáflù ánìlẹ̀ fárúdì ó wà magorúurú gbogbo ẹni tó bá jẹ́ wípé àṣẹ gbọ́rẹ̀ lọ́bá tàn tẹ́ fọ̀rọ̀ yàn lẹ̀ ẹ sọ pé sù ti kó bá déwájú ọlọ́run Thank you wọ́n lẹ́wà sọ́bà ìṣẹ́gbẹ̀rẹ̀ ni mọ́mù lórí ní wọ́n láti rákà kìíní àti lẹ́ẹ̀kejì aṣábẹ̀rẹ̀ ní 5 after 6 àti sàlámà ebi kọ́ta after 6 ni mọ́mù sàlámà ní bẹ́ẹ̀ náà rí adágọ́ kàbọ̀ mo ti kó mọ́ pọ́sùn bá káàkiri padà máa jí mẹ́yìn ara mi sọ pé ìkàsóbà ìkàsóbà sọ́mọ ẹwọ́n rẹ̀ ní ọ̀pá ìmọ̀ ti ṣe bọ́lọ̀ ẹ̀dùn rẹ̀ sọ́wọ́ sí bọ́lọ̀ ń gẹ́rẹ́ pọ̀ ni èyàn kó nǹkan méjì wà ẹnìkan kó bí 15 wà sí 18 àwọn àfáà ni ẹ̀sọ́ gbogbo fàwọ́ wà bàbá gbogbo Jésù ṣe kí ni o sàárà ní ṣe zakasi owó rẹ̀ sàárà ní ṣe òsàká owó rẹ̀ ó ní mẹ́bàá pàbó sàárà gan ọ̀gan ti ju sàká gan tó fẹ́ yọ pàbó wà pàbó owó rẹ̀ mọ̀ ṣàkọ́láwù ànáfìlù náfìlù ó ní kí n bí mo ṣe wá ń ṣe wá sí fún yìí náfìlù lè kìí sọ̀rọ̀ yẹn lé lórí ìdíyàwó mi ọ̀jẹ̀ lálẹ́ ìgbẹ́lẹ́ èyí tọ́mọ jẹ bẹ́lẹ̀ ṣẹ̀gbá àṣẹyájú ilé ìsáàsù máa bẹ́ẹ̀lì ìlẹ́ ìsìnra sọ̀rọ̀ jẹ́ èyí sọ̀rọ̀ yàn ó yé mi o àyè yọ ilẹ̀ mú fi wá á jẹ́ mú mi ọ̀pọ̀ jẹ́ ló ṣe kàrù ṣùgbọ́n tẹ́lẹ̀ àyè dandan àfáà ti kéwú bá yẹ ọlẹ́kà lọ sí wá sí fáwọn èèyàn ó lè lọ gbèríko ó lè lọ kẹ́kẹ́ ṣùgbọ́n náà wọ́n lọ àfi tí ilé bá dúró bóun ni a ṣe wá rẹ ẹni tó jẹ́ pé àgbàfí ìfowórí ni lórí ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ máa wá dún wájú wa máa bá ní sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ẹwọ̀nà tá a dá o ìlú ìlú ìbò ti rẹ́ mà bá a ṣe lọ́pọ̀lọ́ tó a wáyè fún ẹ̀tàn kìí ṣe lọ́rọ̀ ẹ̀sìn o ìwé tẹ́lẹ̀ kàkẹ́ wọ́n fi ń ta yín kí lẹ́ǹgbẹ́ wọlé wọlé ibi dọ́kọ̀ nàìjíríà lágbọ̀ wọlé wọlé wọlé sẹ́ bí o tún dọ́kọ̀ tún ti dé ooo ẹ sì wo Rèbékà alákàkọ̀ tí ń káàkiri oko ẹ màmá tó ti há òkú tì máa fún ẹ ẹ tí ìfúnmilé yìí búlù dókítà kan pé o sẹ̀rìfẹ́ sí dókítà ti dé o wọ́n ń kàkà kọ́ mi ṣe é kà á ṣe ń tí ìwé tẹ ẹlẹ́ẹ̀ka gan tí o gbẹ tó fi ń rújú tó fi ah ẹwò kọ́lọ̀mọ́ fi sọ ẹ̀ṣọ́ àríò nígbàtí ọlọ́pàá tí ọlọ́pàá mú ọkùnrin lónìí lọ́dọ̀dún olórin bí ọba mọ̀dá mọba káàánú kò sí gángan yẹnu fi fàṣìlẹ̀ wí ẹ̀jẹ́ ni wọ́n máa dúró ọ̀nà fáwọn èèyàn kò lẹ́tọ̀ àti ẹ̀gbẹ́ ọkọ̀ ìkámọ́ mi jọ nílẹ̀ bá nílẹ̀ bá yẹnu fi fà ó ní ọkọ̀ ẹ̀dá mo ní ẹnikẹ́yìn ọmọ ẹjú bí ọ̀nà àṣí ọlọ́pàá tí ń lò aṣọ ń gọ́ ni ó ní àwọn ọ́fíìsà àfẹ́lẹ́ ìbò bí ó ọ́fíìsà lọ́fíìsà náà bá yọjú ọba sí kówé ọ́fíìsà bẹ̀rẹ̀ àmà ilé ìyẹ̀wé ọkọ̀ ọba kówé lọ́fíìsà kò wà Akin, Akin Pabit, Akin Pabit, wọ́n ní wọ́n ní MSSR Lagos number ní ìkan tó ń bẹ̀tẹ̀ MSSR fún mẹ́mẹ́ gbọ́pẹ́ lọ́pàá wá ní bóòlù lọ́pàá wá ní ìwé ń gbé ohun ọkà wà bára rẹ̀ abẹ́gbẹ́ ìjẹ́ mi ìsàkọ̀ àṣẹ́wò eyín pé ni kúrẹ́ ṣé ilẹ̀ tó ń yàwó ewúrẹ́ kúrẹ́ bẹ́ẹ̀ rí gbogbo ti dúró. bílù wá sí gbanú kí ni bùrọ̀ àṣẹ kéde o. ọ̀pọ̀lọpọ̀ àti dáni lórí tó ní àfàyè ṣe kábùkábù ẹ̀ǹkẹ́rò ní ìkẹ́rò ó ní gbogbo òwe tí ọkà ilé ìgbà ìpínlẹ̀ òbí ṣe é gbà <laughs> ìgbé jẹ́bi ìjọba tí ìjọba bá jẹ́bi ibi wọ́n máa sọ fọ́nà fún ìjọba ṣiṣẹ́ nínú òṣèjọba o bẹ́ẹ̀ jẹ́ kí ni o gbàgbọ́dọ̀ àti sọ àwọn òní pátì káà ní kí ni o àwọn èsì ìdìbò ẹni tọ́rọ bá ti fà abẹ́ lọ fà abẹ́ ntọ́fẹ́ lò fún lọ́fẹ́ lò fún kó sórí ibú olóni kó sórí ibẹ̀ olóni tẹ́lẹ̀ ẹ̀yìn tí ẹ̀ká mẹ́ báwọn bẹ́ẹ̀rọ ìrìnà bá kà mẹ́ fèlè lórí mímbàrí bí ọ̀bọ̀ wá wọlé títí ìwà padà síbi ìwà orí padà kíbi kí máa wí ojú kàtúnù abúlé lòtọ́ àpàdà náà wà wọlé ọ̀nà kò tó wá ṣe táwọn èèyàn ẹ̀ṣọ́ ti gbé yóò ṣe wọ́n gbé tẹ́yẹ̀ fi dìbò nígbè pé sọ́mọ̀ wọn ti fọ́n tọ̀ nǹkan ni ẹ̀yìn ẹ̀kan dáàmù láyé ń bí ọ wà lè dórí ibú fóṣì lórí ire fún àṣẹ dáṣẹ ọ̀daràn ló ń ìwọ lọmọ tó ń ṣe bí ọba dá ìwọ lọ èmi ìdìbò ń wò dirí kí n sì lẹ́nu ọ̀rọ̀ wájú ọlọ́dún náà awakọ̀ mọ́mọ́rọ̀ ọlọ́run lọ́ta o ọ̀rọ̀ ọlọ́run sẹ́ ọlọ́run ti bá ti wá dọ̀rẹ́ tó ṣé ẹ wá wọ bàbá bàbá bàbá tẹ́ bìlí gùsẹ̀ ẹ sọ̀rọ̀ bàbá wọn kí ni ṣe ọ̀ràn yẹn tó wá gbé sọ́rùn tó ń pé ọkọ̀ núhù kan tó kù láyé lónìí ìnìjáde ẹni tí ọba ti wọnú ọ̀rọ̀ àlìjẹ náà á wà á sọ fún ọ pé wá kéèyàn lọ sí dáwà gan náà sílà nǹkan tó tún wá jẹ́ pé ó tún jẹ́ mọ̀ akádàlè lórí àwọn àfáà èèsà àfáà tó ọmọ wá bí mẹ́rin tẹbá tí ẹ̀wà ní pé kèèsì iṣẹ́ wa ẹ̀yìn tẹ́ jẹ́ alímù wa náà nígbàtẹ́ pátìlà wà wá ń ṣe ń gbà náà wà ní sùúrù ìgbàtí lè ní ètò tán ó ní wọn báyìí tí mò ń ṣe mò ń ṣe mọ̀ pátì bọ́bá tó tàn tí ààyè ìtìta náà bá tó wà ọwà tó ti ẹ̀rẹ́ tí mo ṣe iná ní òpù sí àdàbọ̀díjà ni gbogbo jáde náà wà náà kí ni àwọn kálukú bí wàá bí jáde jama kò sí jà kankan láàrin wa ẹ̀rọ kò sáà gba ìyàwó ara wa ni máa ń lu ẹ̀sìn àgbẹ̀bí náà làwọn bọ́ bá ṣe nítorí ẹ̀rọ kà kúrò láyé fún ọ wọn ò gbéra náà ọlọ́wọ́ ni ti bá fáyidà tí bá ti á nífẹ̀ẹ́ rú yẹ ẹ wá máa wòlé tí ó jẹ èrè orí ọ̀wà jẹ kóńtù sámú àwọn ènìyàn sọ òbí wọn bá detí àti fi ń gbọ́ràn ní ìṣe kíni o wà bá sọ̀rọ̀ ní sọ̀rọ̀ mọ́ dojú àti fi rí na wà yá dáwọ̀ yẹ ti ṣubìyà mọ́ dọ̀ wá ìdí gbàǹkà mú wà yá dáwọ̀ yẹ ti ṣubìyà mọ́ dìgírí o ẹsẹ̀ ọ̀pọ̀lọ̀ sí lórí àwọn kan táà fún ọ̀nà ọlọ́mọ fa àwọn kankan ìtọ́bọ̀ wá rí àti tọ́bá sí ìbẹ̀rẹ̀ ọ́ gbọ́lùkọ́ wá sí ìbẹ̀rẹ̀ àkó ìwà sọ́lá ni wà tó padà lọ títí tí wọ́n máa ti sì wípé kéré yóò ní àṣẹ ètí o kéré ní microphone kè o kí mọ́ nà ọlọ́wọ́ náà wọ́n o tó lè wà sọ́lá ọmọ bí àwọn ọlọ́ọ̀ náà ni húwà húwà ẹ̀hẹ́ ọlọ́run di tí ẹ̀ nìyẹn kílélé nínú húwà húwà kílélé húwà húwà kílélé náà kọ húwà húwà gbogbo ara rẹ kọ húwà húwà ọ̀nà ìwọ náà ni onú rẹ ìwọ nú rẹ nú òsì gbogbo ẹ̀ ó ti wá kó inú ọlọ́run ó náà à ń tọ́ ọ́ ń ṣe bí ọlọ́run tí ìṣiṣẹ́ náà jẹbi ẹgbà kan pẹ sọ náà gbóngbò kan sọlọ ṣe gbàṣẹ títí wọn dàbí irúgbọ nìyẹn díẹ̀ díẹ̀. de tiẹ̀ àwọn àfáà ni mẹsì gbọ́ o oṣù kí àdá yìí tí wíkú yìí rẹ yìí ọ àfilẹ ẹ pàṣẹ tuntun kò hàní ní olùwáyà mi ọlọ́ni àwọn apákà àfáà ní kíláàfì tù wọ́n ní túmọ̀ ẹ̀ ní wípé kúntù sábà olè ní yẹsùmá òbí yìí máa sáré gbàdúrà rẹ̀ ṣáájú bí ṣe ń lu etí ẹ̀ fi gbọ́ràn tìbọ̀tì máa sọ wípé wá ṣáájú kó tó gbọ́ wọ́n tó bá bẹ̀rẹ̀ àti gbàdúrà ẹ̀ tó bá ṣe báyìí kó tó lajú pọ́ wúrí ìgàbá yìí máa sáré gbàdúrà ẹ̀ tó bá gbàgbà kọ́ mú láàrin ìgbà tí ń nawọ́ náà tó fi mú yìí máa sáré gbàdúrà ẹ̀ tó bá mú fún kúrò níbi tó wà كنت أسرع في إجابة دعائه من سمعي ومن بصري ومن يدي ومن رجلي ومن نواسي ومن أعضائي أقول أباس بان كما قال لا ìtumọ̀ ẹni إن ìdí إن rẹ̀ لما كانت rẹ̀ مشغولة kanat kulliyatuhu وبعبادتي وبمناجاتي وبمؤانستي nígbà tó ti kó gbogbo ara rẹ̀ pátá sínú ìmọ̀ sáma bíbí ọlọ́run lẹ́jú gbogbo ọgbà èmi náà wá gbogbo ọwọ́ ara mọ̀ wá bá sọ di mímọ́ ìwáyà bá wá bá ní clear rẹ̀ tàbí ẹmọ́kùnlẹ̀ dààmú jìnà ọlọ́run bá sọ wípé bí asmaru pẹ̀lú àṣẹ mi ní ìmọ̀ gbọ́ ìsìnì jẹ́ ọgbọ́n kankan àfi tí ọmọ yóò mi ọlọ́wọ́ bá nú. wàbí yùsírù èmi ní màá mú ìjẹ́ ọmọ rí ìkùsí ní ìmúrí kankan àfi tí ọmọ yóò mi ọlọ́wọ́ bá nú. ọ̀kan bá ní Kulubu awliya ila uyunu. ترى ما لا يراه المبصرون ترى ما لا يراه المبصرون ترى ما لا يراه المبصرون وأرواحهم تطير بغير ريش وأرواحهم تطير بغير ريش إلى ملكوت رب العالمين إلى ملكوت رب العالمين إلى ملكوت رب العالمين ọkà àwọn ọ̀rẹ́ ọlọ́ngọba ó ní ojú inú. ọkàn àwọn ẹni ọlọ́run ọba ti tòótọ́ òótọ́ ó lójú inú kódà kí ni màá rí o. tàrọ máa láyàrá òde mọ́tò ṣèrò náà tàrọ máa láyàrá òde mọ́tò ṣèrò náà. àwọn tí ó lajú kalẹ̀ táwọn òrìnà ọlọ́run ní táwọn ẹni ọlọ́run rí àwọn ò orin ike iná lẹni bí náà tún lọ sí tiẹ̀ náà ó gbé kulubu awliya ilà òyìnbó. kulubu awliya ilà òyìnbó. ọyọ mọlùbà dìrì wọn ti dé o ojú lójú lọ èyí tún yẹ jù lọ ọyọ ọyọ ẹ bàgá ńlẹ mọkùn mọtì àmàlẹ o mọtì àmàlẹ àlejò mi lọ ọyọ olùbà dìrì mọ lọ ojú ojú lọ lọ adé mọlùbà dìrì ọdẹ o ọdẹ o orí dẹrù.

Kọ́dà wà arúwá òhùnmó tẹ̀fìrú bí láìkiri ṣe. Ríṣi wà arúwá òhùnmó tẹ̀fìrú bí láìkiri ṣe. Ẹ̀mí àwọn ẹni ọlọ́run tòótọ́, ìmọ̀ ملكوت رب العالمين إلى ملكوت رب Àwa gbé tẹ̀síìrì dọ́mẹ́jọ níbi tó kánà àfá wa ń sọ nígbò lọ sọ̀rọ̀ yìí, ọdún rò lọ́wà ti pé kọ̀rùbá rọ̀hí ló ilá dìyàrí lè àkírọ̀ kọjí alì ìlàáyì fàìrọ̀ àṣírí àkírọ̀ kọjí alì ìlàáyì fàìrọ̀ àṣírí àkírọ̀ wàrùhàn màbí في القبور ووحدتي ومحمدي في القبور ووحدتي وروح عظامي حين تبقى ناخرة وروح عظامي حين تبقى ناخرة وروح عظامي حين تبقى ناخرة وارحم عظامي فينا تبقى ناخرا فأنا المسيكين الذي أيامه فأنا المسيكين الذي أيامه والتي بأوزاري غادات متواترة والتي بأوزار الغادات متواترة والتي بأوزار الغادات متواترة والتي والتي بأوزاع الغدات متواترة فلئن رحمت فأنت أكرم راحم فلئن رحمت فأنت أكرم راحم وبحار جودك يا إلهي زاخرة فبحار جودك يا إلهي زاخرة فبحار جودك يا إلهي زاخرة فبحار جودك يا إلهي زاخرة جار من الرحمن tọ́wọ́n ìjọba ìjọ akọrin náà fáwọn àtàjẹ́ tó lábùrì ìrìnì àṣírí àwọ̀ àmà bá àdìsítàntú lọ ìlọ àwọ̀ àárín díẹ̀ nínú àwọn ẹni ọlọ́run tòótọ́ tí wọ́n ti lọ ṣáájú ọ̀nà wo náà sí rè alájọjá rè ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ atọ́sórí ìyọnu rẹ o jẹ́ àjọ rẹ rẹ má jẹ́ àyọnu sí tó ń bínú sí o ìtọ́ bá ń bínú sí má jẹ́ àná ọ̀yọnu sí má jẹ́ àmáwọn ọ̀rẹ́ rẹ má jẹ́ àmú ọlọ́ta jẹ́ àná wà nù ọ̀rẹ́ rẹ la hawla wala quwwata.